tẹ bá tún tẹ rí gbogbo bó ti ń lọ ẹ rí i pé àrà tuntun mi la tún gbé dé ọlọ́run mọ́sá falùbáríkà sí lágbára ọlọ́run ṣáà bẹ́ẹ̀ ti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrà oríṣiríṣi ti iléeṣẹ́ Orísun tí wọ́n á máa gbé wá fún wa rèé kọlọmọsá gbàdúrà wa iléeṣẹ́ náà ọlọmọjọ bàjẹ́ láyéláyé ọ̀làdínà Muhammad lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n á mọ̀ yìí pé lórí ètò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ tá a bá ti pàdé báyìí náà ni Khalifat Muhammad Kamil Garu là máa gbé wọn wá sórí abala gẹ́gẹ́ bí ìṣe wọn lẹ́ni a tún sọ ọ̀rọ̀ ọlọ́run náà gẹ́gẹ́ bí ìṣe wa èyí tá à ń bá bọ̀ náà láàmú tẹ̀síwájú lórí ẹ̀ torí pé ọ̀rọ̀ ńlá ni láti so ìfẹ́ pọ̀ láàrin ara wa láti fún wa ní ìbágbépọ̀ tí ó máa mú wa ní àlàáfíà láàrin ara wa àfi ká mọ gbogbo àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan ẹ̀tọ́ kọ̀ọ̀kan ẹ̀tọ́ kọ̀ọ̀kan tó yẹ ká mọ̀ bàbá wa khalifatu wa muhammad kamil garu wọn ti wà ń kalẹ̀ bá ibà sálámù sáwọn ará asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ètò tá a bẹ̀rẹ̀ yìí à ń sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ àlàáfíà láàrin gbogbo wa báwo la ṣe fẹ́ máa bára wa ṣe pọ̀ tí ó máa bí àlàáfíà tí mùsùlùmí kìrìsìtẹ́nì ẹlẹ́sìn míì tí ò fi ní síjà tí ò fi ní síta láàrin ara wa iná ni bàbá yanjú fún wa àwa ti bẹ̀rẹ̀ pé ẹ̀tọ́ tó ń kálukú àfi yanjú ẹ̀ tá a bá mẹ̀tọ́ tọlọ́hun tá a mẹ̀tọ́ tòbí tá a mẹ̀tọ́ tẹbí tá a mẹ̀tọ́ tọ̀rẹ́ tá a mẹ̀tọ́ alájọgbé tá a mẹ̀tọ́ alájọṣiṣẹ́pọ̀ ó ń kálukú wọn mẹ̀tọ́ ara wọn fúnra wọn kò sì ní sí wàhálà lónìí èyí tá a wá fẹ́ yanjú lónìí òun náà ni ẹ̀tọ́ ẹbí ẹ̀tọ́ ẹbí tá a là ń pè lẹ́bí àwọn wo là á máa pè lẹ́bí gbogbo ẹni bàbá ọ̀sẹ̀ lálàyé fún wa láàárọ̀ yìí bàbá wọn ni bàbá wọn ni adébí sẹ́mọ̀sì àgbà ọ̀lẹ́ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabihi wa sallim amin adúpẹ́ fún ọlọ́run atọ́rọ̀ káàtì gẹ̀ fún ọ̀nà muhammad ọlọ́run tó tún ṣọwájú di jímọ̀ ti tè ní kì í ṣe mímọ̀ ṣe wa àmọ́ lóore ògbóró tí ń bẹ lọ́jọ́ Jímọ̀ tó nínú Ọlọ́run fi wá ṣe kòńgẹ́ ọlọlá haúlá wàlá kúwọta ilà bílà àtọrọ káàdì gẹfọn na Muhammad àti gbogbo àwọn sàbí àná Muhammad aṣẹkùbọrẹ àṣàlátù Ọlọ́run wọn ṣàfi kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan náà àwọn òbí wa àwọn afáwà tán tó wọn jọ lọnà bá kẹ́ wọn àwọn tó ń bẹ láyé náà àwọn òbí wa àwọn àtàwọn afáwà àti bọtán wọn lọmọ sàjọdá ọlọlá haúlá kúwọta ilà bílà ní ṣókí èyí tí à ń bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ní tí wọ́n pè ní orísun àlàáfíà tí ń ṣe Islam àwọn tí wọ́n gba àlàáfíà àwọn náà ni mùsùlùmí kí wàá ní àwọn okùnfà àlàáfíà léyìí tí alukoran chapter four verse thirty six tó fi ẹsẹ̀ wa lé ọ̀nà eléyìí nítorí àwọn tí wọ́n bá ṣe ń wò wá gẹ́gẹ́ bí ìgbà àkọ́kọ́ hmm. tí à ń pe aya náà ni ayatul hukukil ashara aya oníwọ̀ mẹ́wàá àwọn ọ̀wọ̀ mẹ́wẹ̀ẹ̀wá yìí la wá yanjú ní kọ̀ọ̀kan ipe tá a bá lè mọ àwọn ọ̀wọ̀ yìí tá a ríra wa tá a rí yanjú tá a ríra wa fún àlàáfíà ó jọba láwùjọ a ti sọ̀rọ̀ nípa awọ títọ́ lọ́n a ti sọ̀rọ̀ nípa ẹwọ títa àwọn òbí nínú mẹ́wàá àmọ́ lónìí ìwọ títí ẹbí akulu karaba òun ló kù tí a fẹ́ sọ lẹ́nìí masha allah àwọn wo ni ẹbí wa wọ́n hùn zawul arham الذي تجمعك بهم قرابة من جهة الأب أو من جهة الأم. àwọn tá à ń pè lẹ́bí ni àwọn tó ṣe pé okùn òbí so wá papọ̀ láti ìdílé ìyá àti ìdílé bàbá tá bá ń sọ̀rọ̀ nípa ìdílé bàbá a máa sọ̀rọ̀ nípa àwọn àwọn àwọn bàbá tó bí wa àwọn bàbá wa àtàwọn tó bí wọn àtàwọn tó bí wọn a máa sọ̀rọ̀ nípa àwọn ìyá àwọn ìyá tó bí àwọn bàbá wa náà a máa sọ̀rọ̀ nípa àwọn uncles lọ́kùnrin àwọn aunties lóbìnrin tá bá tún wá bọ́ sí ilé ìyá a máa sọ̀rọ̀ nípa àwọn tó bí àwọn ìyá wa náà àtàwọn tó ń tún jọjọ́ mọ ìyá tí wọ́n jẹ́ uncles àtàwọn brothers wa tó ń tún jọ bí wa àtàwọn sisters wa gbogbo àwọn eléyìí làwọn ẹbí wa. àyà Kùránì tí ó fi ẹsẹ̀ wa lé ọ̀nà tá à ń yẹ̀ wò aya Quran chapter four verse thirty six àdìpọ̀ náà sọ pé wa'budullaha wala tushriku bihi shay'an wabili walidaini ihsanan wabizil qurba ẹ ṣeun ẹ wá rí i pé lọ́dọ̀ àwọn oníkéwú ìwọ̀ tọ́lọ́hún fẹ́ ká fúnra wa ń bẹ̀ yẹn wabili walidaini ihsanan wabizil qurba ihsanan ṣẹ́rí dáadáa yìí náà ni oore dáadáa yìí náà lọ́lọ́run fẹ́ láàrin wa kó máa ṣẹlẹ̀ dáadáa lọ́nà wo wọ́n bí ẹlòmíì tán lóòótọ́ bóyá látara negligence àwọn òbí àbí àìkápá ló fi jáde ó wá bí ó ṣe dáa lọ ó wá dáa tán nìyí àwọn tán náà wá lágbájá láti jó o wọn sọ pé àwọn ara wọn yìí nù àmọ́ ńgbà tó ti dáa fún tán wọ́n dé lòun náà wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ńgbà tọ́sán tó ń ṣiṣẹ́ kí lòru ń wò ibo lòru wà hmm. òun ò ní nǹkan ṣe pọ́ láwọn ẹbí ìgbà tí à ń jẹun tóun ṣe kọ́ńdọ́kítọ̀ tóun ń ru gbá tóun ń ràwo òun ò ní nǹkan ṣe pẹ̀lú wọn hmm. ọlọ́run ni o má ṣe bẹ́ẹ̀. Allah ìmá ṣe dáadáa sí wọn gan òfin dúpẹ́ fọlọ́ ni torí ẹlòmíín náà ṣe wàhálà jù ẹ lọ ó kẹ́kọ̀ọ́ jù ẹ lọ ó gbìyànjú ju ẹ lọ tó ń ti bẹ́ẹ̀ náà aláwíyẹ̀jẹ̀ alẹ́ rẹ̀ kì í dáhùn náà ni dáhùn náà ni hmm, ọlọ́run á ní pé ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ àwọn òbí wa ó ní à ń tẹ̀sílẹ̀ àhóm ká so wọ́n pọ̀ hmm. ká má jẹ́ kí ó tọwọ́ ara já àwọn tí wọ́n jọ bí wa nílé bàbá àwọn tí wọ́n jọ bí wa nílé ìyá ká rí i pé à ń ṣe àsopọ̀ tó dáa ká sì ṣe dáadáa sí wọn ẹ̀sán ilé yìí ká ṣe dáadáa sí wọn àwọn dáadáa kí la lè fi ṣe dáadáa fún wọn tọ́lọ́n bá kẹ́ wa ta lówó ká fi mọ̀ wọ́n bá a bá fowó mọ̀ wọ́n àwọn náà nírú aburú rò wà lẹ́yìn náà ká máa bẹ̀ wọ́n wò ká wá sọpọ́ náà tiẹ̀ jìn ayé ò dàbí tijọ́ wọn mọ́ lóòótọ́ níṣẹ́ tiẹ̀ náà o wà too busy bó ṣe ń travel bẹ́ẹ̀ ló ń attend the meeting kò jẹ́ o tiẹ̀ ráyè yọjú sílé àbí yọjú sẹ́bí kódà bí nǹkan bá kàn tó di pé tọ̀ kí ni ẹwù èló tó èló ni èló lèmi ò dá ó dá èló ni gbogbo ń tẹ́ fẹ́ lò àwọn fẹ́ lo hundred thousand ní ẹgbà fifty thousand káwọn yòókù mọ kọ́mọdá yòókù sí iṣẹ́ òjì ńlá yìí ayé ó ti rọrùn débi pé you can just pick up your phone wà gbé phone salamu aleykum àǹtí mi ah mo ti gbóhùn yín tó jẹ́ iṣẹ́ ìbínú iṣẹ́ ni wàláhì ọkàn mi bẹ lọ́dọ̀ yín bò làwọn ọmọ yín ṣe dáadáa lẹ́wà bá mi bá mi kékeré àbúrò yá mi gbogbo hmm. kó máa ṣe dáadáa sí wọn máa kí wọn máa bẹ̀ wọ́n wò ní gbogbo ojú ọ̀nà tí wọ́n fi yẹra nínú sísọ inú ọ̀rọ̀ sísọ ṣe dáadáa sí wọn nínú ìṣesí ṣe dáadáa sí wọn ọlọ́run sọ ní alukur'an Quran chapter seventeen verse twenty-six pé bisimilahi rahman rahim wa ati zal kurba haqqahu walmisikina wabuna sabili wala tubazir tabusira. Allah ọlọ́ni wà á ti zálkùrùbá haqqahu. wà á ti zálkùrùbá haqqahu wàlímìsíkìnà. wàlímìsíkìnà wàbùnà sẹ̀bìlì wàlà tuba sèrè tẹ̀bùsìrà. ọlọ́ni wà á ti zálkùrùbá haqqahu àwọn ẹbí yín àwọn tó ń jọ bí yín fún wọn ní ẹ̀tọ́ wọn fún wọn níwọ̀ wọn hmm. ìwọ̀ wọn náà ni pé wọ́n ti jọ bí yín okùn ìbí ò gbọ́dọ̀ tọwọ́ ẹ̀ já. E baba, àwọn kan máa wá ń sọ wípé alẹ́ akọ́rìbó akọ́rìbó hmm. wípé àwọn ẹbí là kéèké tí hmm. ta ní hmm. bàbá ṣùgbọ́n kó tó di pé ẹ dáhùn ìbéèrè ni mo fẹ́ ká lọ sókè lọ́hùn-ún gbogbo ẹ̀yin tí wò wá ń lẹ farabalẹ̀ dáadáa torí pé kí ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí yìí ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ ni tẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà sì fẹ́ gbọ́ níbo lọ̀rọ̀ fẹ́ bọ́ sí náà ni ọ̀rọ̀ tá ń yẹjú nìyí àmì ẹ ká lọ sókè lọ́hùn-ún ẹ̀kú kalẹ̀.